الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ألو فوكا كريبتات بوا أكيوا كابو سوري توي توي فقه الإسلام إتوكون إتوكون تاتي ما بوا سيوني يبيه لاتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. alhamdulilahi wahdahu la sharika lah ọpẹ́ fún ọlọ́run ọba wa ọbẹ̀ ẹyọ kan ọba tó jẹ́ pé kò sí irú fún kò sígbàkejì fún kò sẹ́nìkan tó lè ṣe ní ti ń ṣe wasalatu wasalamu alamala nabi ya ba'da anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ẹni tọ́jọ́ pé kò sí ànábì míì lẹ́yìn rẹ̀ mọ́ nàbí yìí muhammadi ẹni ẹ̀ náà ni aṣíwájú wa ànábì muhammad wa ala alihi anu ọlọ́run kó bá gbogbo àwọn ará ilé pátá wa asahabihi anu ọlọ́run kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátápátá láì ní yọ nìkan lẹ́ nínú wọn ẹ̀rọ mayami nínú ẹ̀sìn wa inna khayral kalami kalamullah ọ̀rọ̀ tó dáa tó yẹ máa ń jòkó gbọ́ tí máa sẹ́yìn láǹfààní òun náà ni tó bá ní í ṣe pẹ̀lú alukur'an wa khayral hadiyi hadiyu nabi muhammadu sallallahu alaihi wasallam ẹ̀rí ìmànà tó dáa jù tó yẹ máa ń tẹ̀lé òun náà ni ojú ọ̀nà òjì sallam muhammad sallallahu alaihi wasallam wa sharral umuri muhdathatuha èyí tó burú jáì nínú nǹkan tí ọlọ́wọ́n bá aláàkórira lérí ilẹ̀ òun náà ni àdádálẹ̀ sínú ẹ̀sìn táwọn pè lẹ́sìn ètí ọ̀lẹ́rìí náà al-Qur'an àwọnú àyà ààrí àwọnú súra ààrí àwọnú hadithi ààrí wọ́n wá pè lẹ́sìn fún wa wọ́n pè lẹ́sìn àdádálẹ̀ ni wọ́n máa ń pè wa kullu muhdathatin bídíà tí wọ́n bá ti hun tí wọ́n gbé kalẹ̀ lẹ́sìn táàrẹ́rìí fún bídíà ni wọ́n máa ń pè wa kullu bídíà àti gbogbo tó bá sì ti jẹ́ bídíà ànù láàbà ń bẹ̀ bẹ́yìn bá ti wọnú bídíà ó ti wọ ọkọ̀ ànù tẹ́yìn bá sì ti sọnù èèyàn ló lè já sí ẹ̀ǹkùlé iná ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sowálẹ́lẹ́bọ kọ́lọ́mọ́sowálẹ́ oníbídíà kọ́lọ́mọ́sowálẹ́lẹ́ṣẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lérí ètò fíkẹ́ òdìsílámì lẹ́ni òun náà ni fọ́dílù tàwíìdì wà áhàmìyàtò ọlá tó wà fún kéèyàn onígbàgbọ́ nu ọlọ́run nìkan ọlá tó wà fún kéèyàn gbọ́lọ́run nìkan gbọ́ pàtàkì ìgbọ́lọ́run gbọ́ nínú ìsẹ̀mí ọmọ èèyàn ọba tá ń pè ní Allah àti pàtàkì tó wà fún ìgbọ́lọ́run bá gbọ́ nínú ìsẹ̀mí tá a tún lọ lè ṣe lẹ́yìn bàtà bá jáde láyé ọlọ́run ọba aláàtà ní agbàgbọ́ yìí Allahu lórúkọ rẹ̀ alimabudu ọba tó jẹ́ pé nìkan náà lọ́lẹ́tọ̀ọ́ sí kásì ọba yìí òun náà ni ọba tó jẹ́ pé alimustahiqu lil ibada òun ló lẹ́tọ̀ọ́ sí kásìn nítorí pé òun nìkan náà ló dá wa òun nìkan náà ní sí ń pèsè fún wa òun nìkan náà lọ́ba tí ń mójú tó wa òun nìkan náà ní gbogbo ń tà ń fẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ òun nìkan náà ló ní dáadáa tó lè ṣe fún wa òun nìkan ló lè dáàbò bò wá níbi aburú ọba tí ń sọ fún yìí Allahu lórúkọ ẹ̀ ẹ̀yọ́ nínú ẹ̀sìn wa ìwà gbọ́lọ́wọ́n bá yìí gbọ́yìn pé téèyàn bá ti wálé ayé dandan ni kọ́gbọ́lọ́ngbọ́ bẹ́yìn bá mọ̀ pé òun fẹ́ lọ lè sinmi lọ́rùn dandan ni kọ́gbọ́lọ́ngbọ́ tó bá ti wá gbàgbọ́ tán yọ́ máa wá sìn lónìí kan tí máa sì ń wá orí yọ́ máa wó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí máa ń sáfà burú aburú yẹn ẹni tó lọ ní kó ṣe òun náà lọ́lọ́run ọlọ́run ni ó sá lọ́dọ̀ ẹ̀ yóò sá lọ́dọ̀ ọlọ́run láburú ayé òfin ní ṣe ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa nílẹ̀ yorùbá yìí táwa wà yìí ọ̀pọ̀ tìyàn wọ́n ń pera wọn ní mùsùlùmí tó sì jẹ́ pé bàbá dálẹ̀ ta tún sa ta wo gbogbo ohun tí ń ṣe àti gbogbo ohun tí ó gbàgbọ́ á rí i pé kò níbàámu pẹ̀lú islam nǹkan pé rẹ̀ mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí àyèmáyà aláàjì lẹ́ni tọ̀lọ́ mọ́kà mọ́kà rẹ̀ gan ò níye máa wọn ò sì kórúkọ rẹ̀ sínú islam àìmáyà àfáàlẹ́ ni ti ń kọ́ máa ń kéwú ti ń kírun jama ti ń kírun jima tí wọn ò sì kórúkọ rẹ̀ sínú islam àìmáyà àwọn ajínáwó sẹ́sìn tó jẹ́ pé wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru wọ́n ń náwó wọn sínú islam kálíbà gbalada kò sì sókọ wọn nínú islam nítorí pé wọ́n ti karabọ àwọn nǹkan kan tí máa múyàn kú nínú gbàgbọ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àtàwọ̀ haiti ìmọ́lọ́nlọ́kan ìgbọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan dandan ni lérí gbogbo ẹni ọba ti wáyé wọn ni ọwọ́ látara wáhádà yuwahidu tawhidi ká gba nǹkan lẹ́yọ̀ọ̀kan ká sì má tún gba nǹkan mí gbọ́mọ́ lẹ́yọ̀ọ̀kan lẹ́yọ̀ọ̀kan tá a ti gbàgbọ́ yìí àtàwọ̀hídì ìmọ́lọ́nlọ́kan ó wà ní ìmáàni òun náà ni à ń dá pè tá a máa ń pè ní ìmáàni tí wọ́n bá lè yẹn ní tawhid ó ní imani ni tí wọ́n bá lè yẹn ní imani ó ti ní tawhid imani ni pé ọlọ́run nìkan ló gbàgbọ́ tawhid òun náà ni pé ọba alánìkan òun nìkan ló gbàgbọ́ àtàwhid òun náà ni pé ọlọ́run ọba alánìkan ló mú ní àṣọ lẹ́yìn ìgbà tó ti mọ́ ọlọ́run ọba ní àṣọ tán kò tún mú nǹkan míì mà wọ́n tún máa dàá pé ní alẹ́ àkídà àdìsọ́kàn tó dáa kéèyàn gbọ́lọ́ sọ́kàn kọgbọ́ lọ́nìkan gbọ́ ni wọ́n ń pè ní àkìdá nílẹ̀ yorùbá àwọn ilé kéwú tí wọ́n máa ń ṣẹbọ àtàwọn àfa ẹlẹ́bọ máa ń sáfà àkìdá ni nígbà tí tíra àkìdá wọn làwọn yìí kà ó àkìdá lẹ́fẹ́ kọ́ àwọn ọmọ yín àwọn èèṣà lákìdá o ẹ má kọ́ ọmọ mi lákìdá o ní tí wọ́n sì ń pè lákìdá yìí òun náà ni àlè ìmánu ìgbàgbọ́ káwá di ìgbàgbọ́ yọ sí ọkàn ká má jù ó túmọ̀ táàfin lọ lè bọ́ lọ́hùn ni wọ́n fi ń da ìmánì pè ní àkìdá ẹ̀yọ́ mayami wọ́wọ́ lè fẹ́kẹ̀wò lè àkìdá ẹ̀rí ìmánì ta fẹ́ sàlàyé ìgbàgbọ́ ta fẹ́ sàlàyé òun náà ni àgbọ́yé tó ga ju gbogbo àgbọ́yé lọ gbogbo tẹ́yìn bá gbọ́yé nínú ẹ̀sìn tí ọba ní ìmánì kò gbẹ́sìn yé gbogbo tẹ́yìn bá gbọ́yé nínú tíra tí ìmánì rẹ̀ tó bá mẹ́hẹ ó tún gba nǹkan míì gbọ́yẹ̀tọ̀ sí ọlọ́run lẹ́ni tá a sìn lẹ́ni tá a bẹ̀ lẹ́ni tá a pè lẹ́ni tá a mọ wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a sá lọ lè bá nígbà aburú bá dé lẹ́ni tá a mọ retí oore lọ́dọ̀ rẹ̀ ó tún pẹ̀lú mí gbọ́ gbogbo kéwú tó wù kó ké gbogbo àgbọ́yé tó wù kó gbọ́yé gbogbo lárúbáwá tó wù kó máa sọ kì í ṣe mùsùlùmí òdodo nígbà àárín wa tọ́lọ̀ ti dàrú kí wò lọ́wọ́ àsopọ̀ tó ń ké mọ́ ọ̀gbọ́lọ́ngbọ́ gbọ̀ǹkan mí gbọ́ ọ̀wá ń sọ lárúbáwá lẹ́nu lárúbá tó ń sọ lẹ́nu ni kò di mùsùlùmí abúlàábì náà gbọ́ lárúbáwá abújáàlì gbọ́ lárúbáwá abútọ́lìbì gbọ́ lárúbáwá gbogbo wọn kèfèrí ni wọ́n sì kú lérí kèfèrí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa min fadaili tawhid wa ahamiyatihi nínú ọlá tó wà fún tawhid àti pàtàkì ẹ̀ òun náà ni pé àtàwhídù li ajlihi khalaqallahu li jinna wal insa wal khalaiqa kullaha nítorí ìmánì yìí lọ́lọ́wọ́n bá aláàfin dáríjà náà tẹ̀yàn ó wá dá gbogbo àwọn nǹkan tọ́mọ èèyàn máa fi sáyé àti gbogbo nǹkan tí wọ́n máa wúlò fáwọn àlìjànú fáwọn ọmọ èèyàn ó dáa fún wa nítorí kó lè bá a jẹ́ kí ìjọsìn ọ̀rọ̀ wá lọ́rùn àkọ́kọ́ ìjọsìn òun náà ní ká gbọ́ lọ́n gbọ́ torí ìgbàgbọ́ lọ́lọ́run sì dá wa bẹ́ẹ̀ bá wà ní ayé yìí tí ọba gbọ́ lọ́run bá gbọ́ onítọ̀hún ọkàn wáyé wá jìyà ọwáyé wá dààmú bọ́bá tún kù láyé ń lè dààmú lọ́rùn ọlọ́run lòun dá yín torí kí lè bá gbà ń gbọ́ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní èmi ọlọ́run ìyìn dáríjànú lásán o bí wọ́n ṣe pọ̀ tó yẹn àwọn àlìjànú pọ̀ gan o àwọn ẹ̀dá kan làwọn náà àwọn ará wa àmáwà orí wọn wal insa ọlọ́wọ́n bá ní àwọn ọmọ èèyàn bí wọ́n ṣe pọ̀ tó láyé yẹn àwọn ọmọ èèyàn pọ̀ o ọlọ́run ní illa liya'budun illa liyuwahhidun ọlọ́run bá ní ìdá wọn fún kankan bí ìbá jẹ́ pé kán wá gbà mí gbọ́ kán sì máa sìn mí lémi nìkan ọmọ ya ọ̀wálé ayé ilé ayé tó wà yìí yọ̀ọ́ dà kọ́ ọmọ ìtumọ̀ tọ́lọ̀ nítorí ẹ̀dá òsìlẹ̀ ayé tọ́ba dé pé kọ́ ọmọ jẹ kọ́ ọmọ amúni ẹranko náà ń jẹ ẹranko náà ń mu ẹranko náà ń sùn ẹranko náà ń bímọ ìyàtọ̀ rẹ láàrin ìwọ àti ẹranko òun náà ni pé kí ìwọ gbọ́ lọ́hùn gbọ́ Allah Allah tó gbàgbọ́ yẹn náà ni kò sì máa sìn ọlọ́run fi ní ọmọ èèyàn àtàlìjànú ìdáwọn fún kankan illa liya'buduni illa liyuwahhiduni bí ìbá jẹ́ pé kán wá fi ìjọlọ́wọ́ bá mi rinlẹ̀ lémi nìkan kí wọ́n sì máa sin èmi nìkan kí wọ́n máa wárà lọ́wọ́ wádùn èmi nìkan kí wọ́n sì máa wá dáàbò wádùn èmi nìkan wa anzala al-kutuba nítorí ìgbàgbọ́ yìí lọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ ọ̀ràn àwọn òjíṣẹ́ ọbẹ̀ ìlérí anábì náà rẹ̀ kárí gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ìnábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni ẹ wá bá mi sọ fáwọn ará ayé ibi ọlọ́run fẹ́ràn wa dé nígbà ọ̀dá wa tán kò dá wa jùlẹ̀ lásán ó tún wá sọ tíra kalẹ̀ ipe tíra yìí ni ẹ bá ń kà fún wọn elémi ọlọ́run ọba ni mo kọ́ lẹ́tà yìí sí wọn ọlọ́run ọba ní wọ́lá kọ́dí ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ọba ní àwa ọlọ́run a máa ń gbé dìde láàrin gbogbo àwọn ìjọ tá a bá dá àwọn èèyàn tá a bá dá ọ̀pọ̀ tìyàn àwọn èèyàn tá a bá ti dá sáyé a sì gbé dìde òjíṣẹ́ kọ̀ọ̀kan àni ibudullaha a wá sọ fún òjíṣẹ́ yẹn pé kó máa sọ fún gbogbo àwọn aráyé pé Allah nìkan náà lọ́ba tá a sìn nítorí òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wọ́n tẹ̀tẹ̀ níbo tọ́gùtù a ti sọ fáwọn òjíṣẹ́ kí wọ́n sọ fún gbogbo ara ayé pé ẹ jìnà sí tọ́gùtù ẹ má sìn tọ́gùtù kí ni wọ́n pè tọ́gùtù ìbílísì wa kullu ma yu'badu min dunillah ìbílísù àṣetáàní èṣù náà wọ́n pè tọ́gùtù ẹ má sìn èṣù èmi ọlọ́run ọba ní kẹ́sìn gbogbo tí wọ́n bá gbé kalẹ̀ tí wọ́n láwọn ń sìn èṣù gangan ni wọ́n ń sìn lábẹ́ wọn kàn rí ni èṣù ló tarí wọn lọ́bẹ̀ ìtí wọ́n sìn yẹn gan èṣù ló gbèsè mi wọn èṣù náà lọ sọ fún wọn pé nǹkan òun òun ni wọ́n gbọ́dọ̀ máa sìn àwa rí pé nǹkan tí wọ́n sìn yìí kìí ṣe Allah kìí sọba tó dá nǹkan ní tí wọ́n dá ni o tó o bá ń sìn tí wọ́n dá ọba máa wọ ayé tó wáyé o gbómi kalẹ̀ ọ̀ ń bọ omi o gbéná kalẹ̀ ọ̀ ń bọ náà ó gbérin kalẹ̀ ó ń bọrin ó gbé oògùn kalẹ̀ ó ń kí èṣù ó ń pọ̀fọ̀ ọ̀wá ń pè mùsùlùmí ni ọ́ òun fèrè kalẹ̀ fún nǹkan tí ì sọ lọ́n òun fèrè kalẹ̀ fún nǹkan tá a dá ilé ayé tó wá yìí ọ̀wálé ayé láti wá gbádùn bẹ́ẹ̀ bọ́ bá sì kú òun lè jìyà lọ́rùn nítorí pé o ti disapọ́ǹtì ọlọ́ òfin àlàkálẹ̀ ọba àdẹ́dà ọwọ́ àti sin àlùmọ̀kálókù ní tá a dá òun fi creator lẹ̀ òun sin creation gbogbo àjọbọ àti àdábọ tí wọ́n ń pè wá pé ká máa bọ̀ wá bọ nílùú wa nínú ẹbí wa nínú abúlé wa ààrẹ kẹsì làákà ìpín tí wọ́n ní ẹ wá máa bọ̀ yẹn tó lọ́n dání ọlọ́n dẹ́yìn ọlọ́n lóhun náà ìta àdá wa ń sin ìta àdá ẹ wá fọba adẹ́dàálẹ̀ tó dẹ́ ẹ̀yìn méjèèjì ẹ̀sìn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní àwọn òjíṣẹ́ ọlọ́run ó dìde níta ní kí wọ́n máa pariwo ní tawhidi iman sí ọlọ́run Allah nìkan lẹ́yìn náà wọ́jẹ̀ tẹ̀níbù tọ́gùt kí wọ́n máa pariwo fáyé ikú gbogbo tí kálukú bá ní ní ìbọ̀rìṣà ẹ̀jìnà sí o ẹ̀jìnà sí o ẹ̀jìnà sí o ìmánì pàtàkì tawhidi pàtàkì pàtàkì òun náà ni ìgbédìde àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbédìde àti tírà tó sọ kalẹ̀ fún wa nígbà wọn ti sọ tírà kalẹ̀ àwọn tí kọ́ wa wọ́n ti rán wọn sí wa aláwùjáre máa ẹ̀yọ́ máa yá ni al-iman àtàwíìdì tàwíìdì ta fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ yìí nínú pàtàkì rẹ̀ òun náà ni pé awwal àríkánì islami wá àzọ́mọ̀ha àwọn òkú ẹ̀sìn islam mara àrùn tànàbí kàfùwa tàwíìdì yìí ìjẹ́rìí pé ọlọ́run bá Allah shahadatu an ilaha illallah tó jẹ́ erégun àkọ́kọ́ ní Islam òun ló tóbi jù òun náà làkọ́kọ́ òun náà ni òpó àárín gbùngbùn tó gbé Islam dúró tí ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run Allah tọ́ba ilé ti wó ìrun rẹ ti wó ààwẹ̀ rẹ ti wó áàjì rẹ ti wó gbogbo zaka àti sàárà tó ṣe gbogbo ẹ ti wó gbogbo sẹ́ẹ̀rí rẹ tó ṣe pátá òní bákan díwájú ọlọ́m̀bẹ èyí ò lè wọnú Islam àfi kọ́kọ́ gbọ́ ọlọ́run gbọ́ ọkọ̀kọ́ gbọ́ ọlọ́run bá láàtọ̀ fẹ́ máa kírun fún ọkọ̀kọ́ gbàgbọ́ ọlọ́run tó fẹ́ máa gbàwẹ̀ fún ọkọ̀kọ́ gbàgbọ́ ọlọ́run tó fẹ́ máa yọ zaka nítorí ẹ̀ ọkọ̀kọ́ gbàgbọ́ ọlọ́run tó fẹ́ lọ ọ wàá gbọ́dọ̀ gba nǹkan méjì gbọ́ ọlọ́run nìkan ló gbàgbọ́ ọwọ́ ti gbọ́ ọlọ́run gbọ́ òní gba nǹkan mi gbọ́ mọ́ nínú gbogbo àwọn nǹkan táwọn yẹn máa ń gbàgbọ́ tí wọ́n ń pè lọ́lọ́ àbí tí wọ́n ń pè lágbára anábì ní bùnú islam anábì ní sẹ́rí islam èyí tí wọ́n mú wá fún mi wọ́n mọ aláhàmsìn lérí nǹkan márùn wọ́n gbé e lérí nǹkan márùn alákọ̀ọ́kọ́ shahadati alla ilaha illallah ìjẹ́rìí ìpẹ́kọ̀sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọ̀lọ́ ọ̀ọ́gbà dénúdénú ìgbà náà ni wọ́n tó kọrúkọ rẹ̀ sínú islam wa anna muhammad rasulullah ó sì gbà dénú dénú pé ànábì lòdì sí ọlọ́run ó máa tẹ̀lé súnà ó máa ṣe súnà ó di àlù súnà ó di mùsùlùmí tí wọ́n ń pèlè àlù súnà ó máa tẹ̀lé ànábì lérí gbogbo tí bá ń ṣe òní dáadáa lẹ̀ erégun islam alákọ̀ọ́kọ́ òun náà ni méjèèjì yẹn má sì ń kàmí lẹ́yìn ọlọ́run kọ́ dẹ̀ máa tẹ̀lé súnà ànábì at-tawhid wal-ittiba' ìmá tẹ̀lé ànábì gan ni gbàgbọ́ nítorí ànábì náà ní ó júwe ọlọ́run ọba tó fẹ́ gbàgbọ́ fún o lè kọ́ gbọ́lọ́ngbọ́ gbọ̀nábì gbọ́ o lè kọ́ gbọ̀nábì gbọ́ gbọ́lọ́ngbọ́ méjèèjì gbàgbọ́ kan náà ni wọ́n tó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ táàfin mọ̀ pé o ti wọnú Islam òun náà ní kọ́ kọ́kọ́ gbọ́lọ́ngbọ́ bọ́ọ̀ bá ti gbọ́lọ́run ọba gbọ́ gbogbo àwọn òpó Islam tó kù òwúlò fún ọmọ ànábì ni wọ́n mọ Islam lérí ìgbọ́lọ́wọ́n ọba gbọ́pọ̀ nìkan lágbọ́dọ̀ máa sìn ànábì muhammad sallallahu alaihi wasallam ṣe lòjíṣẹ́ ọlọ́run tá gbọ́dọ̀ máa tẹ̀lé lérí ẹ̀sìn wa ànímọ̀sí bídà ó ní máa tẹ̀lé ṣéwù ànábì lọ́ọ́ máa tẹ̀lé ànábì níwọ̀ ikọ́ mi sọlá lẹ́yìn náà lèyàn máa kírun bó bá ti ń ṣe islam ó máa kírun wà ìta ìzàká ó máa yọ zàká tí zàká bá ti wọ́wọ́ rẹ̀ wà hajjil bayt ọlọ́mọkà ó lè bẹ̀lẹ́ ọlọ́run bí owó bá ti wà lọ́wọ́ rẹ̀ tí ojú ọ̀nà sì dáa òṣòmí Ramadan tí Ramadan bá dé ọ máa gbàwẹ̀ Ramadan gbogbo ìta kálẹ̀ yìí ni wọ́n pè ní àríkánul Islam erigun Islam èyí tó wá tóbi jù nínú erigun márààrún ó ilaha illallah ìjẹ́rìí ipe ọlọ́run ọba ńlá òun nìkan lọ́lọ́run ká sì gbà lóun nìkan ká máa wá sin lóun nìkan ká máa wá bẹ̀ lóun nìkan ká máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nìkan ká gbà ní alágbára ẹyọ kan tá a ní eléyìí ni wọ́n ń pè ní èyàn gba la ilaha illallah bọ́ tọba gba aláàgbọ́ ọmọ kan gba aláàgbọ́ tọba gba aláàgbọ́ tó tún gba nǹkan mí gbọ́ òun náà mọ̀ lẹ́mìí rẹ̀ òkùnkùn yẹn kọ̀ kó nínú kọ́ má mà nù rẹ̀ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ọwọ́n pẹ̀lẹ́ mùsùlùmí erigun alákọ̀ọ́kọ́ ti wó mọ́ lọ́wọ́ ọwọ́n fi gbálẹ̀ wọ́n yọ zaka wọn lọ hajj wọn gbáwẹ̀ wọ́n fi bí parẹ́ wọ́n fi bí parẹ́ o ìgbàgbọ́ tá ń pè tàwíìdì tá ń pè ní ìmánì òun náà ni àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn bàbá wa sọ nílẹ̀ yorùbá nínú àwọn àkọọ́lẹ̀ wọn tó lálàáfíà àwọn náà máa sọ fún wa wípé àwálùhà tàwíìdì wa sọ́lá fún máa ṣùyà mú bá àdàwó zaka ọlọ́run bá gbàgbọ́ wọn wọn ni awwaluha àkọ́kọ́ àwọn erigun ẹ̀sìn awwaluha àkọ́kọ́ ńdàkọ́ gbàgbọ́ tawhidu òun náà ni kò ní imani kò ní gbàgbọ́ sọ́lọ̀ wọ̀sọ̀lá lẹ́yìn náà lọ́sẹ̀ wàá kàrún àánú mi sí àwọn èèyàn lẹ́ni wọ́n kàn fèrí gbálẹ̀ mọ́sálásì ìmáàmù mi gan ti ń ṣáájú òun gan fún rẹ̀ lẹ́yìn ìgbà tó gbà láàgbọ́ tán ó tún gba mi gbọ́ tí ó sọ fún yín pé ah, ọlọ́run wà nǹkan tó ń bẹ yóò sọ fún yín pé bàbá ti ṣàdúrà ah, ah, ó tó kù kankan táwọn àgbàlagbà fi ń jẹ̀kọ tí ń bẹ lábẹ́ ewé bó ṣe gbàlá àgbọ̀ ló tún gbàǹkà mí gbọ́ ọ̀rọ̀ òsì ní dàrú bó bá ti gbàǹkà mí gbọ́ ọgbà ọba adẹ́dàgbọ́ ó tún gbàǹtọ́ dágbọ́ ìtẹ́mi ń sọ fún ọ lálẹ́ yìí òun náà ni pé tọ́ ti gba ọlọ́run gbọ́ tán ọ tún gbàǹkà mí gbọ́ ma eléyìí ní jẹ́ lá ìlàlá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ọlá tó wà fún tawhid àwọn ọlá tó wà fún ìgbàgbọ́ orí àná pé ṣáàrètò sẹ́hàtì alẹ́ ìbàdà àti kúlè ha gbogbo ọjọ́sìn tá a bá fi súnmọ́ lọ pátá kò lè lálàáfíà bí tawhid wà bá ti lálàáfíà ọmọ ìyá máa ṣiṣẹ́ ṣòfò máa ṣe wàhálà ṣòfò ilé ayé tó wáyé ọ̀kan tó wà náà ní òtún tó mi wà má ìrọ́ ní ń jákúdá ayá bọ̀bá rálì jànú ọ̀pọ̀ rálì jànú bẹ́ẹ̀ nìkan bá ti jáde láyé kò ní padà wá mà ọ̀wá àmàsùkò tọ́lọ́ ń bò fún ọ ọ̀mọdún tọ́lọ́ ń bò fún ọ ọ̀wá ń ṣe wàhálà nú ẹ̀sìn yìí fa bó ṣe ń gbààwẹ̀ ló ń ṣe sàárà bó ṣe ń ṣe sàárà ìlọ ń tọrẹ bó ṣe ń tọrẹ iná ló ń kírun òru ló ń ka kuraani kọ́dà wájú rẹ̀ ti di paadi ó bora fọlọ́n olùjàlùbáàbù rẹ̀ à ó lónìí kọ́ọ̀bù rẹ̀ ẹnìkan ò ríbi kankan lára rẹ̀ nítorí ìtọ́lọ́hún òun sì dáadáa sóbí rẹ̀ ọlọ́mọ́ka òun gbàwẹ̀ Ramadan òun gbàwẹ̀ Monday Thursday òun sì dáadáa sẹ́bí òun sì dáadáa sára gbogbo òbádà tó ń ṣe pátá ọ̀wá ní tàwíìdì nígbà tó ti ní tàwíìdì ni ọlọ́run bá jẹ́ òye wa yí pé òun sì sẹ́sọ̀ fò nìyẹn ọ̀gbọ́lọ́ngbọ̀ dénúdénú àbọ̀ ọlọ́run gbọ́ díẹ̀ ó tún wá gbà nǹkan mí gbọ́ yàtọ̀ sí ọlọ́run ọwọ́ àdá méjèèjì papọ̀ ọwọ́ ni wọ́n ń dọ́sìn fọ́lọ́run bẹ́yìn ọba ti gbọ́ ọlọ́run gbọ́ délẹ̀ délẹ̀ ọlọ́run ní gbà run kò ní gbà àwẹ̀ kò ní gbà ájì kò ní gbà zaka bọ́ ọkọ lè kéwú táwọn ọmọ ń jáde ń lè kéwú rẹ lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ọ̀kan ṣiṣẹ́ ṣòfò ọ̀làágùn ṣòfò ó sì wá wérí lérí dáwà lérí pọ́npọ́n àwọn ẹ̀sọ́jọ́ ọ̀nà ọlọ́run irun dúdú rẹ di funfun látara wàhálà ẹ̀sìn rẹ ó wá ṣe gbogbo ẹ̀ tán wọ́n wá ní tàwíìdì rẹ mẹ́hẹ̀ gbogbo wàhálà tó ṣe ó wá di òfò tí wọ́n kú dànù tí ò wúlò wájú ọlọ́ ọlọ́ni wàá máa omeru ọlọ́run bá ní àpá wọn láṣẹ o gbogbo àwọn tá a tì sílé ayé tá a máa wálé ayé lọ́wọ́ọ̀wọ́ yẹn ọlọ́run bá ní wàá máa omeru àpá wọn láṣẹ ká wá nǹkan kan lé ayé illa liya'budullah bí ìbá jẹ́ pé kan wá sin ọlọ́run mukhlisina lahu din kí wọ́n ṣàfọ̀mọ́ ṣẹ́ fọ́lọ́run kí wọ́n ṣàfọ̀mọ́ ẹ̀sìn fọ́lọ́run tí wọ́n bá ti ń ṣẹ̀sìn islam kí wọ́n bá tún ṣẹ̀sìn míì mọ́ mukhlisina lahu din ọlọ́run nìkan ni kí wọ́n máa sìn kí wọ́n má tún bọ nǹkan míì mọ́ pẹ̀lú májẹ̀mú kí wọ́n jẹ́ húnàfà ọlọ́run kí wọ́n jẹ́ olùdúwọ́dúsẹ̀ ẹlẹ̀ fọ́lọ́n olùgbàgbọ́ nínú ọlọ́run ẹni bá gbàgbọ́ nínú ọlọ́run ni wọ́n ń pè ní hanif tí wọ́n bá pọ̀ rẹpẹtẹ ní hunafa ọlọ́run ọba ní pẹ̀lú májẹ̀mú kí wọ́n jẹ́ hunafa o gbogbo àwọn tá a tì sílé ayé tí wọ́n ń ṣẹ̀sìn yẹn kì í ṣe pé wọ́n máa ṣẹ̀sìn wọ́n máa wá bọ̀rìṣà wọ́n máa ṣẹ̀sìn wọ́n tún máa ṣe orò ìdílé wọ́n máa ṣẹ̀sìn wọ́n máa ṣe ọdún àjọbọ àtàdábọ wọ́n máa di ogun káàkiri wọ́n ṣe láwọn ẹlẹ́sìn làwọn àárìpín lọ mọ́kà àárìpín lọ múra àárìpín ṣe sàárà àárìpín wá mọ́sálásí àárìpín dásítọ́ lọ́hùn nǹkan máa ń kéwù àwọn èèyàn jáde ńlẹ̀ kéwù ẹ̀wọ̀n mùdírò ń ṣe wù síbẹ̀síbẹ̀ ó tún ní nǹkan tó tún gbàgbọ́ kún ọlọ́run ọlọ́run bá ní ìtaran kí n ṣe yẹn o wà má omeru ọlọ́run bá ní àpá wọn láṣẹ kan wá sí nǹkan lé ayé àbẹ̀ wọn sẹ́ kankan ilà aliya abudullah bí ìbá jẹ́ pé ká máa wá sin ọlọ́run nìkan mukhlisina lahu din ọlọ́run nìkan náà ni kí wọ́n sì sẹ̀sìn náà fún unafa a kí wọ́n wáá jẹ́ ẹni tó ní tàwíìdì wọ́n jẹ̀mú nìyẹn o ọlọ́run bá ní ẹ̀wà ní ìmánì kí ìmánì ó kún sẹ́yìn ìmánì ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ lé níjàmá wọ̀lùkímù sọ́lá ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ní ìmánì tẹ́sẹ̀ máa wá kírun lẹ́yìn náà láṣẹ wá gbàrun wàyútu zaka ọlọ́run bá ní lẹ́yìn náà ní kẹ́ wá yọ zaka lẹ́yìn gbàtẹ́ bá jẹ́ hunafa a ọwọ́ náwó ọ̀náwó ọ̀náwó ọ̀náwó ọmọ wàhálà tó ṣe kó tó rówó ọwọ́ fowó ṣe tààrà wọn wá ní wọn kọ́lẹ̀ fún ọ nítorí pé òní máa ní sọlọ ó tún ṣẹgbẹ́ awó òun ṣẹgbẹ́ mulẹ̀ òun ṣẹgbẹ́ ayé ó tún ní bàbá bàbá kan bì kan tó ọmọ lọ lè sábà ọlọ́wọ́n bá ní tẹ́ bá jẹ́ wúnàfà àtàlẹ́mọ̀ kírun lẹ́yìn náà lọ́wọ́ kazaka wàdálíkà dínú lọ́kọ́ yìí mà ọlọ́wọ́n bá ní eléyìí lè sìn gidi ẹni tó bá da yìí má ní má bàá dáa àwọn èèyàn ń ṣe ìbáadà lé ní òun ní ìmánu ìmánu rẹ̀ sì ní iná ọkàn rẹ̀ lọ́wọ́ bí n ṣe ń sọ̀rọ̀ yìí náà ìwọ náà mọ̀ pé sọ́lọ̀ nìkan ló gbàgbọ́ ọmọ sọ́gbà nǹkan míì gbọ́ papọ̀ mọ́lọ́n ọmọ ọlọ́run sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ oyè pípé wo òjíṣẹ́ ọlọ́run wo òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ọ̀dájú kọ́ abdul khalqillah ẹni tó lọ́lá jù gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run amúnásí ilé yìí ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ jù nínú gbogbo àwọn tí ń bẹ láyé tí ò sẹ́lómi tọ́lọ́run nífẹ̀ẹ́ tó ma ọ̀gá àwọn òjíṣẹ́ rẹ̀ khalilu rẹ̀ olólùfẹ́ rẹ̀ ọlọ́run nílá yìí ní aṣọ́rakítà tí ìmánì bá bọ́ lára rẹ̀ wọ̀ nábì tí ìmánì bá bọ́ lára rẹ̀ tọ́ba ẹlẹ́gbàǹkan mí gbọ́ ọmọ ọlọ́run láyé ní aṣọ́rakítà tá wọ́n Muhammad bó ṣe tóbi tó ìtọ́ bá ilé gbàǹkan mi gbọ́ mọ́ ọlọ́run tó ń sìn àbí tó gbáralé tó fẹ̀mítẹ̀ láyà àbàtọ́nà àmàlùkà gbogbo ṣẹ́ẹ̀rí tó ṣe gbogbo ẹ̀mí ọ bàjẹ́ tí má nìkan bàjẹ́ ìtọ́ dáa ní máa ń bàjẹ́ gbogbo ṣẹ́ẹ̀rí tó ṣe pátá yóò di pé ó di ìtọ́ bàjẹ́ tọ́lọ́hùn ní gbàmá wàá gbọ́ wọlé tẹkùn nánà mẹ́nà lọ́ọ́ ó tún wá wà nínú àwọn tí ó ṣòfò nílé ayé ń bí ó tún wá ṣòfò jáde kìyàmà èmi ọlọ́run ó sì ọ lófò ń sì ṣiṣẹ́ rẹ lófò ìwọ Muhammad ìwọ Muhammad ìgbà ọlọ́run dájú kọ jama tọ́lọ́ wá kú jama nínú àwọn ẹ̀dá ọlọ́run tá à ní wa kí má ní wàkọ́ má bàjẹ́ ọlọ́run rẹ̀ má ní ọgbọ̀rọ̀ bọ́ o bí má ní bá ti bọ́ gbogbo o a tún tẹ̀síwájú sọ nínú àyà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹni rí inú àwọn ànábì ọlọ́run ọkà gbogbo wọn lọ bí twenty five nígbà ọlọ́run wá bá àyà àwọn dọ́wọ́ gbẹ̀yìn ọlọ́run bá ní dhalika hudallah yahdi bihi man yasha'u min ibadihi ìtọ́nisọ́nà kíyàn ọmọ ọlọ́run kó sì máa sìn á ọlọ́run nìkan ní máa ń tọ́yàn sọ́nà o ìtọ́nisọ́nà yẹn ọlọ́run o ẹni bá sì wù ní máa ń fọ̀ náà mà wọn náà ó béèrè ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run o. béèrè ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run kéwú tó kéyìn tó fi ń ṣẹbọ tó fi mú nǹkan mí mọ́ lọ́run tó fi gba nǹkan mí gbọ́ nínú ẹ̀mí rẹ̀ kéwú yìí ṣe kéwú tọ́lọ́run o kéwú àṣetánì ni o lè jòkó kọ ronú nínú yàrá rẹ̀ kó béèrè ìdáyà ọlọ́run ìmọ̀nà ọlọ́run ọlọ́run ní dhalika hudallah ọlọ́run ọba ní ìmọ̀nà ní àwọn ànábì ọlọ́run bá ń ṣe àṣírí gbogbo àwọn ànábì ọlọ́run yẹn wọ̀láwó aṣọ́rọ̀kú gbogbo wọn pátá bẹ̀lẹ́rì náà ẹ̀kárí gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run kàkàlẹ̀ yẹn ọlọ́run bá ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọ̀láwó aṣọ́rọ̀kú Muhammad náà tún bẹnu wọn o ọlọ́run bá ní gbogbo wọn pátá ọlọ́run tẹ́nìkan nu wọn bá ní nǹkan kan tí ń bọ yàtọ̀ sọ́lọ́run tẹ́nìkan kan nu wọn bá ní nǹkan tí ń bọ láì sin ọlọ́run àbẹ́nìkan ní nǹkan kan tó gbàgbọ́ papọ̀ mọ́lọ́run ipe yóò ṣe ń tọ́lọ̀ mọ́ ń ṣe tọ́gbà nǹkan ń gbọ́ ọlọ́run bá ní láhàbítọ́ àmìhun mọ̀kánu yá àmàlóhùn gbogbo ṣẹ́ ti gbogbo àwọn ànábì ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ ni wọ́n bàjẹ́ níwájú òun ọlọ́run òun ò ní wọlá pé ànábì ọlọ́run ni wọ́n òun ọbaṣẹ́ wọn jẹ́ òun ti bá tiwọn náà jẹ́ láhàbítọ́ àmìhun mọ̀kánu yá àmàlóhùn ọlọ́run gbogbo sẹ́ẹ̀rì tí wọ́n ṣe gbogbo ẹ̀ pátá yóò sì dìntọ́ bàjẹ́ wájú ọlọ́run tọ́lọ́run nítorí pé òróǹro ti fọ́ mọ́ màálù wọn òróǹro ọ̀nà lẹ́bọ̀ òróǹro nìkan máa ṣe nǹkan mẹ́yàtọ̀ sọ́lọ́hún bó bá ti fọ́ sínú ayé rẹ ayé rẹ ò ní tu màmá ọ̀run tó ń lọ gan òun lè wọ ọ̀nà gbére ni kọ́lọ́mọ sí ọlọ́mọ náà kójú ó lè túbá kọ́lọ́mọ jẹ́ wà náà ó lè túbá pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́hún bá níjọ́ mẹ́jọ lérí fọ̀dọ̀ ìlú tọ̀hídì wà áhàmì ìyẹ́tùú ọlá tó wà fún ìgbàgbọ́ àti pàtàkì rẹ̀ nínú sẹ̀mí ọmọ èèyàn abẹ́lẹ́ kọlọmọdé ìmánì wọ́n bàjẹ́ gbogbo tí ó gba ìmánì lára wa kọlọmọdé ọ̀sẹ̀lẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé. السلام عليكم ورحمة الله وبركاته